ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ kọ́ orí èèyàn. àwa nu ẹ kọ́ àtẹ̀mọ́ra. àtẹ̀mọ́ra ni o. Ah. ọjọ́ kò jìnnà síra wọn. Mm, mm, ẹ ẹ dákun ẹ wá ẹ wá bàbá ẹ wá kí lẹ ní yóò jìnnà síra wọn nísìnyí. mo ní ọjọ́ jìnnà síra wọn. ẹ ṣé tẹ́yìn bá lọ sílé olókùn tẹ́ bá lọ kíyàn ṣé dandan ni kẹ́ ẹ mẹ́pẹ̀ dáadé tẹ́ bá lọ ni. Ah, èpè bíi ti bó. èpè lẹ́sẹ̀ fún mi. lọ́nà wo nígbà tẹ̀ ń kí mi pé ọjọ́ jìnnà síra wọn sọ àyìn tẹ̀ ń sọ fún mi ni pé ọmọ ẹ̀gbọ́n mi kú January kémi kú December bí. ó rọ o bí yorùbá ṣe kí ra mọ́lẹ̀ yorùbá nù. ìkíkú kí nìyẹn ìkíkú nìyẹn jáde ẹ lọ́jọ́ ni ẹ sọ pé ọdún o nígbà tó ọmọ kú ní January tẹ́ǹbà kú ní December ẹ jọ sún pọ́dún kan. Ah.